وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أنا قلت لهم tọrọ ìfẹ́ ọlọ́run àlékún rẹ̀ àti ìfẹ́ rẹ̀ fún àlẹ́wọ̀ àmọ̀ṣúlẹ̀ sọ́lọ̀ wọn àríhì àríhì sọ́lọ̀ àwọn ṣàṣàrà rẹ̀ àwọn ará ilé rẹ̀ bẹ̀rẹ̀ tí ó ń tọ ìlànà rẹ̀ títí tó fi di ọjọ́ tó fi di àpẹ̀yà rẹ̀ adọ́lọ́kọ́ fi ìkẹ́ sí àtọ́rọ̀ yìí tó fi balẹ̀ ọ̀rọ̀ àfihàn ṣubùhà àkàṣù ṣubùhà yẹni pé síra tí wọ́n ń ká aṣọ kúrò ju irọ́ àwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ tó máa ń ṣe aburú nípìnlẹ̀ ìṣe àgbélé yẹn ìbẹ́ẹ̀ni bí ń ṣe lágbègbè yẹn náà wọ́n fẹ́ lọ bí tù títí ẹ̀sìn ọlọ́run ọ̀dà yìí ó fa ni ṣóòtù fi kọ̀ǹtìrà yìí láti ṣe lọ́rùn àlàyé àwọn tí wọ́n rí báyìí. níbi tí a dúró ní ìjẹ́jọ́ òun pé àwọn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ní orúkọ ẹ̀sẹ̀ Islam wọ́n máa ṣe ẹbọ òun ti máa mú nǹkan ẹgbẹ́ àwíjàre fún wa lẹ́yìn pé wọ́n mọ̀ sọ pé jíjẹ́ ẹbọ òun ni kí ọlọ́bìnrin máa fi òòtà. عبادة الأصنام في شكوى شرعي في يمكن أن يكمل لو بدأت علمي وإن قال إنهم لا يقصرون بدعاء الملائكة والأنبياء شريف نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى من ترى إنهم لا يكفرون بدعاء الملائكة والأنبياء وإنما يكفرون بما قالوا الملائكة بنات الله فإنا لم نكن عبد القادر ابن الله ولا غيره فالجواب إن النسبه الولد إلى الله سبحانه وتعالى كفر مستقيم قال الله تعالى إذن الشمل الأحد الذي لا نظير له والشمل المقصود في الحواحد ومن جحد هذا فقد سقط ولو لم يجحد سورة وقال تعالى ما اتخذ الله من ولد وما كان له الله فعرف ففرق بين النوعين وجعل كل منهما كل منهما كفرا مستقلة وقال تعالى وجعلوا لله شركاء الجن جن وخلقهم وخلقوا له بنين وبنات بغير علم فرق بين الكفرين والدليل على هذا ايضا ان الذين كفروا بدعاء الناقه بدعاء الناس مع قومه رجلا شارحا لم يجعلوه ابن الله والذين كفروا بعباده الجن لم يزالوهم كذلك وذلك ايضا العلماء في جميع المذاهب حتى للظهور ذلك من المرتد ان المسلم اذا زعم ان ان لله ولدا فهو مرتد فيقولون ان النوعين وهذا في بلد الهدوء. نعم. آه، الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله wọ́n nínú àwọn nǹkan tí àwọn rí ó ṣe pé yóò ti lọ ṣẹlẹ̀ fún àwọn tí wọ́n bá ń fẹ́ ṣẹbọ àbí wọ́n ń ṣẹbọ pẹ̀lú ọba tó dáhùn àmọ́ ọ̀nà tí wọ́n ń gbé gbà ọ̀nà ẹ̀sìn ni lórí pé yorùbá ni àlàyé máa ń wá ike ẹni tí ọmọ síbi òògùn ìrọ̀lẹ́ ìgbà ọ̀kan nínú ẹni yẹn ẹ̀rí kíkù jẹ nígbà tá a ṣe pẹ̀lú ọ̀rẹ́ lórí pé ẹ̀kọ́ pọ́nbélé náà nìyí bẹ́ẹ̀ ni ẹni tó lọ síbi òòtà kan tó tó lọ lè é. oníbalẹ̀ fún ẹgbẹ́ ọkọ̀ pọ́nlélé ni àmọ́ tí ẹ bá wọ nǹkan tí ẹni yẹn lọ lè ṣe tí ẹ bá wọ yẹn lọ lè ń lágbájá lọ lè fọ ipò tí àdúrà kó níbi ọ̀rọ̀ ẹ̀fọ́ kì í ṣe nǹkan kékeré. Tẹ̀lárí Mùsùlùmí ní sí kí ẹ̀sùn pé á ń tún wa lọ sí ṣọ́ọ̀kì ó ti ní kàtẹ́ máa ní kí ní wà lọ kò sí bí wà lọ àdúrà ní ìlú àdúrà. Tó ẹ máa wo ẹni tí ó lọ sí ṣọ́ọ̀kì ẹni tí ó lọ lè ń bọ ògún àbí ó ti ẹ̀ gbé odidi ẹbọ ọlọ́lẹ̀ gbé sí oríta mẹ́ta àbí oríta mẹ́rin àbí orí àtà ló gbé lọ. irú ẹni yẹn kò sí nǹkan tí ń wá àdúrà náà ní ń wá. inú pẹ́jẹ́ pé ń wá àdúrà pé òun ọ̀fẹ́ kí aburú ṣe òun àbí àdúrà tí òun kan pọ́tẹ̀ òun lọ́wọ́. tó èyí tí wọ́n ń ṣe lẹ́yìn. شيخ واني فإذا قال يعني كنت ẹ̀rọ sọ fún ọ pé ṣe ẹ máa pè é lórí ìmá ẹ máa lọ́lẹ̀ tọrọ nǹkan má lọ́dọ̀ àwọn tẹ́ ń pè ní ẹ̀mí ọlọ́run àbí kọ́dà bọ̀dáríkà. wọ́n wà ní àhá kọ́lá àwọn àtẹ́bí ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ pè wọ́n ẹ̀ gbọ́dọ̀ máa béèrè nǹkan lọ́wọ́ wọn. ọlọ́run nìkan náà lè kí ẹ̀rọ béèrè nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ wọn rẹ̀. pẹ̀lú kà ọlọ́run àtọ̀fọ́ pé iná wo láyé kòrò ló ní àkóyè àwọn ẹgbẹ́ ti àárín ìyá. káwọn máa pe àwọn mọ̀láyíkà káwọn máa pe àwọn ànábì ọlọ́run kí ànábì nǹkan báyìí fún mi ànábì wọ́n di ogun fún mi ànábì yóò dì mí ànábì yóò mi lọ́kàn balẹ̀ tó wọ́n yára yà ẹbọ tó lè yíwọn náà wọ́n yára lè tẹ́lẹ̀ àlè ìjẹ́bọ pẹ̀lú pápá ànábì tó àti wọ́n ní wà iná máa yẹ kúrò wọ́n lè tó lè tó máa wọn ènìyàn jẹ lẹ́bọ̀ọ́ lè lẹ́mà kọ́ọ́lù pàtó sọ pé àlùmọ̀lẹ́ ìkẹ́tù kàná kò wà pàtó wọn sọ pé ọmọ ọmọ obìnrin tọ́lọ̀ sí ilé ní àwọn màláìka àwọn ẹni tó wọ́n di kékeré rẹ̀ kì í ṣe pé wọ́n ń pe kìkì wọ́n ń pe àwọn màláìka náà ni wọ́n á tún ẹ̀dí kékeré abá àwọn mẹ̀lẹ́kà fi fọ́lọ́ ọba tó fẹ́ràn wọn ìbáraẹ̀mọ́ mọ́kànlọ́ọ̀nù olúwa ní àwọn orúkọ pẹ́lẹ́ ni wọ́n lẹ́yà ẹ̀sùn ọ̀wọ́ ẹ̀ná àmọ́ràn wọn kì í ṣe náà kọ́ lọ́ba ní kí wọ́n ṣe náà wọ́n ń ṣe ọ̀ẹ́dún náà yóò mọ̀ àti tọ́lá gbọ́ ni wọ́n lò látọ̀ ọlọ́run irú àwọn ẹni báyìí àwọn ẹni nímọ̀ ni wọ́n òun náà ni wọ́n tún fún nílé àwọn àdìlẹ́bí ọlọ́run wọ́n ní a àwọn àlejò ọlọ́run ìnáwó mílẹ̀ ìbá ìdá lẹ́mọ́tò àlùmọ̀tò sílẹ̀ àṣẹyà ti hà àwọn ẹni ẹ̀ṣà làwọn ẹni yìí òun jọ mọ̀ pé ní ẹ̀ṣà ni wọ́n òun ní káàbà kúrú àwọn ẹni yìí èèyàn rí i sá sí wọ́n tó gbé wálẹ̀ tó kọ́ àwọn ẹni ọlọ́run táwọn ń pè táwọn ní kí wọ́n ti ràn wọ́n fáwọn àá bóyí yóò ti fẹ́ jẹ́ fáàrin ṣe bọ́ àti fáàrin bọ̀ fún tẹ́gbẹ́ à ń bọ̀ òǹtà àìdákùnrin ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà yìí wọ́n lè fi tó lè mú ìyàrá tó fi ìyàrá ṣe pọ̀ pẹ̀lú ọlọ́run ní pé àlùmọ̀lẹ́ kí wọ́n ní kọ́ọ́dún àlùmọ̀lẹ́ ìkẹ́jú pẹ̀lú tó wà àwọn ènìyàn sọ pé ọmọbìnrin ọlọ́run ni àwọn mọ̀lẹ́ àyíká tó tó sọ wọ́n dẹ́lẹ́bọ̀rù fàyínà lẹ́wọ́nàkùn ó ní àwa ń tiwa àwọn nǹkan pé amúdòdò kọ́ọ́dírì ìbùnà wọ̀ wọ̀lá péyù wọ́n làwọn kúnìkè ṣe ni wọ́n pe àbùkọ́dírì dèlání ẹni tí wọ́n tọ́jú ní pé tíra yìí wọ́n ti kọ́ láti kẹ́bi three hundred years wọ́n ti kọ́ látàrí oríṣiríṣi wọn lọ́dọ̀ ọ̀hán dáwọ̀ àwọn pẹ̀lú dáhà òṣùpẹ̀lẹ̀fódíò ó súnmọ́ra wọn ó súnmọ́ra wọn lè ṣe láti nǹkan bí one thousand one hundred lẹ́yìn ìjìrà lẹ́yìn tọ̀bọ̀ ọ̀sẹ̀lẹ̀ ní ṣé kí wọ́n lọ́dọ̀ ọ̀hán tó lọ́ọ́ ti ṣẹlẹ̀ ní tíra yìí lọ́ọ́ ti kọ́ kalẹ̀. tó àwọn tí wọ́n máa ń pè àbùkọ́dìrì jẹ̀ ìdáyà ní ní ṣé kí wọ́n ń ṣàlàyé fún wọn kí n tẹ́ ń ṣe ẹ̀bọ ni àwọn tó ń pè wọ́n bẹ́ẹ̀ ní ìlànà òsì ẹ̀láàrin bẹ́ẹ̀ ìgbẹ́lá ju wa bẹ́ẹ̀ ní gbogbo mi lọ́wọ́ wà gbogbo mi tí kàdérí àbá wà lọ́wọ́ ń pè bẹ́ẹ̀ tó máa ń pè ẹ̀rù kọ́lé ìjìlára tó ní ìlú pé nǹkan tí ò dáa ni kí ẹni tó lóun ló ṣe tún náà kọ́ máa ka orí tí àyíká òun yàrá òjò ọ̀wá rẹ̀ ẹni ń ṣe abúlé ní agbára fún àmọ́ ilé ìfowó ẹni tó wọ́n gbọ́ yóò jí àlọ́lọ́ tó dáhùn ẹni ó dùn ó sì ìgbà tí wọ́n mọ̀ tó lọ. kódà wọn sọ́jà lẹ́bí ọlọ́run ọlọ́run ni wọ́n lẹ́nu alẹ́ nílẹ̀ lẹ́yìn ọ̀rùn sílẹ̀ ìlẹ́yìn wọ́n lẹ́nu alẹ́ nílẹ̀ mọ́fẹ́rẹ́ ọlọ́run yóò tọ́jú ìyá jẹ́ yẹn kọ́mọ́ tẹ̀ra rẹ̀ lọ́rùn ìyàtá rẹ̀ yóò jẹ́ lọ́dọ̀ ọlọ́run jọmọ ìyàwó kìí yá náà ọlọ́run ti ká jìyà ìyàtẹ́ ni wọ́n mọ̀ pé ọ̀la ah, rẹ̀ ọlọ́run ò fi àwọn ojú mi àwọn àrùn ìyàtọ̀ kálukú náà jẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn ni tí ọlọ́run ọjà ìyà ọlọ́run kò ní sí ìyà tí wọ́n kò fi sí káì ìmọ̀ ìmọ̀ tí ó gbóló ọ̀la ẹ̀ tó bá nìkan fẹ́ lókè lórí o lè tún lọ́dọ̀ ọ̀bà. ọlọ́run ló kọ̀ fún ẹ lóòótọ́ má tó wá sọ ìgbọ́ ni ọlọ́run fún ọmọ ìdá rẹ̀ ọ̀gbọ́ rí. náà ti ní pé kúlẹ̀ náà olùkọ́ tó ní ẹ̀yìn ọ̀hún. فأنا مخرجتها على نصرة الملك كلما ألقي فيها فوج فأنا خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء أرغب بيت بارولنا طالب حكمنا أرى ملائكة كلما ألقي فيها فوج وهو الجروب وهو الجاية فقط فأنا هم خزنتها فملائكة تنصمي يوم واسكي ya alam ya'tikum nadhir ṣe ẹ̀gbọ́n wà sí i ẹ̀ẹ̀rí ẹni tó kìlọ̀ fún yín tẹ̀sí yìí ọ̀dá ni tó kọ́ọ́lù bàrá ọ̀lẹ́ àárí kọ́ọ́lù bàrá kọ́lí já àlẹ́nà bí yún ọ̀lá ara ọ̀lẹ́ ìjọba àmọ́ wọ́n kẹ̀ dákúná àpòrọ̀ púpọ̀ lọ́dọ̀ wọn bí wọ́n pẹ̀lú àwọn bàbá wa ni wọ́n bínú tọ̀líkà wa ni ọ̀fẹ́ kí á ní ayé ni tó wọ́n ká kó jẹun tó ń ṣe jẹun bọ́lá wọ́n jẹun àti ẹgbẹ́ ọlọ́run bẹ́ẹ̀ yóò di àwọn àbá nínú ẹgbẹ́ àwọn alájọ dáhùn ara wọn lásìkò yìí àwa àwa àyíká jọ ń tẹ̀lé yìí àwọn ọlọ́run fúnra fúnra wa lójú nígbà tí wọ́n mọ̀ tọ́tọ́ ẹ̀ńtọ́ mọ̀ sí ọ̀dọ́ yọ kárí wọn lójú rẹ̀ kí wọ́n mọ àmọ́ èyí tọ́ ìjẹ́ ká wọn bú mi ìjẹ́ ká pè mí ní kéré kan ìrìnà yìí mo ká sọ pé mo dá mẹ́rin ìdí tọ́ fún wa lọ ọlọ́run bá ní táwọn ènìyàn bá wọn sọ pé pàtàkì dẹ́gbẹ́ àtúntò ọlọ́run kó lórí ọjọ́ ọlọ́run ìṣe ọlọ́run ọ̀sán fún kíkalẹ̀ ìrọ́lẹ̀ yàtúndà ọlọ́run ẹgbẹ́ lágbèrè wọn. ni antum ìlà ìbọ̀lá ní ibi ìfún ẹni tẹ́ tẹ́ bọ́ọ̀lù gbẹgbẹ́ ní ẹni lábẹ́ àwọn bàbá yóò dáná. tó bí tí mo ti wá lọ kí ìwọ́n jẹ́ àpá tó náà nírú àwùjọ àìlú táwọn fún wa bàbá ìwọ́n gbá lẹ́kọ̀ọ́ sí ìjìlá rẹ̀ kí ṣe àdúgbò àìlú ìjà gbogbo àdúgbò lọ́rùn àwùjọ wa káàdì ní àjẹ náà tó kí ìwọ́n wà kan síra ìtàwọn èèyàn létí ọ̀dà kódà tí a fẹ́ kí ọ̀rọ̀ lè kà lé rédíò lè kà lé rédíò. ibẹ̀ wo ṣé mo yọ̀rọ̀ bọ̀ wá èyí kọ́ ni mo kọ́ o èyí ń jẹ láti fi ọgọ́rùn-ún mẹ́ta ọdún three hundred years náà ni wọ́n kà fún wa yìí. ṣé kiri فإنا لم نقل عبد القادر ابن الله أعطوك عبد القادر يوم ولونه ولا غيره أقبل منه ẹni pé bẹ́ẹ̀ sọ àlùkọ́dì tí ṣe kò wọ́n làwọn àbíjà àlùkọ́dì rè àlùkọ́dì rè jẹ́ ẹni tí ṣe àlùkọ́dì rè láti ọjọ́ tó gbajúmọ̀ láàrin àwọn ẹni tó fi tí wọ́n ti máa ń pè ní ẹ̀kọ́ pọ́nrọ́ tó wọ́n mọ̀ pé pé àwọn ń wá kọ́ńkọ́ ràn wọ́n lọ́wọ́ ojú àwọn tó lè lè kọ́ يا ولد أم الخير الله كده لا تنساني أو كده أنا ما أتكلم لا تنساني ما بقول أنتوا بتقول لا تيجي أنزل ديك لا تيجي أنزل ديك لا يقال قرن الصادق yes كان 600 زي ما كان النبي صلى الله عليه وسلم olóòpèsè lọ́ka ó tó sẹ́ni tẹ́jọ́ ń lẹ́yìn tí sáré kan ṣùgbọ́n ní ìṣú kí ọmọ àpòjù kọ́ mọ́gbà gbèrè mọ́gbà gbèrè tó irú yẹn wọ́n ní pé àwọn òpè lọ́mọ lọ́rùn kọ́lá wà lábẹ́rù àpẹ nìkan lọ́mọ lọ́rùn rí lápẹ́ lọ́mọ lọ́rùn ni fàlìjọ́wà ṣé kìíní èsì ẹni yẹn rèé. ولأن نسبة الولد إلى الله كفر مستقل فلك يوم في كون قول الله ìṣètò ìtòrí mọ́tàkìlọ́ tó ń dá wà lọ́tọ̀. ṣé kí wọ́n máa fi ọmọ tì sọ́dọ̀ ọlọ́run fún ọlọ́run ọba tó bí ma ni irun tó bí ọlọ́run ọba ló jùlá jẹ. nítorí ọba kó lura jùlá jẹ náà kí ọ̀nà ọlọ́run wá bímọ ìtumọ̀ rẹ̀ pé ń sọ pé ọ̀sẹ̀ ọlọ́run ni kò lè dá sí wọ́n lè nìyàn náà ni àìbímọ rẹ̀ ń jẹ́ àbùkù fún bí kò bímọ wọn lè tí wọ́n lè ní pé o kò lẹ́ni tí ó ràn lọ́wọ́ kò lẹ́ni tí ó gbìjà rẹ̀ kò lẹ́ni tí ó bá tí ó dáàbò fún irúgbẹ́ náà wọ́n á bàjẹ́ ìbímọ ni ìbímọ ni yá ti ń jẹ mí báyìí wọ́n ìkan bẹ táwọn ọkọ̀ ń gbàtà wà nílèwé ní primary school ó ní ẹni tí ò bímọ wọn á fi wò sí lọ ẹ́ ẹni tí ò bá dùn ẹni tí ò bí mẹ́ta ẹni tí ò rí ṣe ayé ò ní tẹ ẹ lọ ilé ayé aṣọ nígbà tí wọ́n kọ́ sí ìkírun tó ìtumọ̀ rẹ̀ ní kí ẹni tí ò bá bí máa pé ìwọ̀n sí ọmọ rẹ̀ jẹ́ ọlọ́mọ bá ní ìfẹ́ bẹ̀ láìláì pé ìyìn ní ìkẹ́ ní ẹnìkan kan pé ẹnìkan ní kíra wọn fún mi náà wọ́n kò tẹ̀lé ìyìn kọ́lá yẹn fẹ́ ìyàwó ìyìn fẹ́ má ti tìtọ́ lọ tí àbẹ̀ni náà ní ìyàwó yẹn ti tìtọ́ nínú wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ náà wá ní ọ̀nà tó wá bẹ pé pé ntí ẹ̀ ń sọ fọlọ́run náà ni pé òbí mà kí ọ̀rọ̀ fọlọ́run ní bàbá bàbá bàbá god àbí oṣù bàbá tòlú yẹn náà tani ń jẹ bàbá ẹni tó bímọ náà ń pè ní bàbá kọ́lá tó bá ń pè yẹn ní bàbá bàbá tí ò bímọ wọ́n ń sàn rè bàbá bàbá gíní ẹ̀jẹ̀ bàbá wò tó bímọ yìí ẹ̀rọ pẹ̀lú ọ̀nkú ẹ̀rọ pẹ̀lú ní kíní kan tó ìyẹn ni pé kí wọn kọ́ lọ́run ní bàbá nítorí lè ní ọkọ̀dá o ìṣesí àwọn kírísítẹ́nì àwọn ọ̀nkú ọlọ́run aláwọ̀ ní ilẹ̀ ọ̀làpù ọlọ́run bàbá tó kò sí nínú Islam ẹ̀rọ ti kọ́ mọ wá sẹ́nu wa mọ́ kọ́mọ kọ́ lọ́run ní bàbá àdéhùn mi ní bàbá mi bàbá òun ti ń bẹ lókè à ṣé lọ́run ló ń pè máa àwọn ọ̀rọ̀ báyẹn ọ̀rọ̀ tí ó lágbára ni kò sí ọlọ́run bẹ́ẹ̀ rà tó ẹ tí ó bá ti mà kó má tó gbìmọ̀ ọ̀nà gbìmọ̀ ọlọ́run ní bàbá. náà wọ́n láwọn òfin ẹlòmíì lọ́nà àwọn ọ̀fẹ́ ṣé kí ní èdè rẹ pé sórí kí èèyàn máa gbé pé ọlọ́run ọba ọba tó lọ́rọ̀ ni ìṣe kékeré kan tó ń dá wà lọ́tọ̀. ṣùgbọ́n ọlọ́run sọ ní kùránù pé kọ́nà sọ̀rọ̀ olúwa ní wà lẹ́yìn sọ fún ọ pé ọlọ́run ọkàn ṣoṣo rẹ̀ lè kéré òpin méjì kò lẹ́ni tí ń fún kò lẹ́ni tí ń bá ń ṣèmọ̀ràn tó wọn bá lọ́kẹ́ àná sí ìlà ìlà hayin na fásitì tàbí ìjọba kan nínú Quran olúwa tó wá ti pé ẹ̀ẹ́dọ́gbọ̀n olúwa ní bí wọ́n bá ti pé àwọn ntí àwọn tí ń darí sọ́nà tó ń darí rẹ̀ tọ́lọ́ bá tó méjì ní àá ó ní nǹkan bàjẹ́ nǹkan dàrú torí pé ẹgbẹ́ òun kan tí èmi jì bá lò pàpẹ́ èmi jì lẹ́jọ́ ní mo rántí bá ká wà ń kéèké tá a bá ra jẹ tá a méjì tá a bá rà bá a bẹ tà ẹnì kan ní àgbò sínú nínú nínú ilé adìyẹ ẹnì kan ẹnì gbé síbẹ̀ ẹnì mi fẹ́ ní ọkùnrin ló ń jẹ dá ẹ̀ à ẹ̀ lọ́wọ́ ti fún un nífun àà bàtọ́ bá yá gan ẹ̀fẹ̀ àwọn ọ̀nà ẹ̀ lálá àti àti èyí ẹ̀yìn ọmọ èyí ẹ̀mí mo ní ajọ nínú ẹ̀yọ́ nínú àà so kò sí nǹkan méjì báyìí so kò ṣeé ṣe ẹ̀ǹkan yẹn wọ̀n ní ní ìsinmi kò náà lè kí wọn ní ọlọ́wọ́ wa ó ní ẹnì kejì ọlọ́wọ́ ní Allahu ahad èmi ní ọ̀kan ṣoṣo. Allahu Samad èmi ni ẹni tí a pè ní As-Samad ẹni tí a bẹ̀rẹ̀ wọn lọ kàn. Sheikh wa ni wal-ahad alladhi la nadhira lahu. Ọlọ́run ọ̀kan oṣù yìí ni ó ti ti kò ní ẹni tó jọ kò ní ẹni tó jọ kò sí tó jọ kò sí tí ẹni ti wé níbi agbára níbi ìròyìn níbi iṣẹ́ rẹ̀ kò sí ní tẹ́lẹ̀ bí wé ọlọ́mọ ọba náà pé á bàbá jẹ wàá rí ibi rẹ̀ tẹ́ wàá rí àwọn ọlọ́lá ayé ẹ máa sọ pé àwọn yìí lẹ́bùn kan báyìí lọ́jọ́ wà ní ọmọ afọ́ kíláàsì lẹ́yìn náà ní ìpè òun náà wà níbi ìpè lẹ́bùn tẹ́ nìyẹn tó wà wọ́n ti fọ́ kíláàsì ọba fọ́ kíláàsì ẹ̀yà náà náà ẹni yóò ní sẹ́kọ̀ kíláàsì lórí ní bùkátà tẹ́lẹ̀ kò ní bùkátà kódà ẹni tó jẹ president oyè òun jẹ president nàìjíríà yìí ó ní bùkátà káwọn èèyàn rẹpẹtẹ tó pọ̀ rẹpẹtẹ ẹnìkan ní gbé yóò gé o fún president bá a president yóò mọ̀ sí bá wà fúnra rẹ̀ láà ẹnìkan ní bá ṣe ẹnìkan ní ọ̀rọ̀ sọ òun tó lè máa fi ti báyìí pé èmi ni mo máa sọ president lẹ́yìn ni mo máa ń gbé o fún ìlú tí wọ́n ti wọ́n wá ìlú yìí fún wa ní fásitì dọ́kítọ̀ ṣé ti fásitì mẹ́díkù dọ́kítọ̀ tòló ní onídò ẹ̀yìn ẹ̀sì ẹ̀sì ẹ̀sì ẹ̀yìn ẹ̀yìn tẹ̀sẹ̀ ọ̀gá president ṣùgbọ́n jẹ́ president Amẹ́ríkà bó ṣe rí fún un náà nìyẹn ìyẹn ni pé àwọn nǹkan yìí kí o fi mọ̀ pé ọmọ èèyàn láéláé kò lè dúró ọlọ́kọ̀ọ́

níbi gbogbo àwọn bùkátà padà pé bàbá pé kí yá sọ ọlọ́wọ́n bá yẹn òun náà ní ọkọ̀ oṣù bí ẹ bá ti lébi nǹkan darí ẹ̀mí ẹ̀rọ sọ́dọ̀ rẹ̀ má pe ọmọ èèyàn kankan ọlẹ́ lọ́wọ́ ẹni yẹn bá ọlẹ́ tẹ́tẹ́ bá ń pa ọ̀rọ̀ hàn ọ̀nà yóò máa rí àwọn oríṣiríṣi tí ẹ bá ń kà á náà ló fi yẹ kí ẹ fi àpò lánàá pípé ọmọ ènìyàn ọgbọ́dọ̀ máa inú ojúṣe mùsùlùmí òun náà lè kọ́ ọmọ rẹ̀ tó máa kọ̀ ọ̀rọ̀ tí bá ti ń kà mímọ̀ túmọ̀ rẹ̀ ní òjò kó lè gbónú tàdábòrò ó lè wòye pé á ọlọ́ọ̀pọ̀ àwọn tó wọ́n bá rò rí ni yá ìwà náà pẹ̀lú ìdàmọ́sọ̀rọ̀ والسمعون إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا وإن يسلبهم ضرار شيئا لا يستنكروه منه ضعف الطالب والمطلوب الله غني أيها السمدي ضرب مثلا الذي في لفظك فاستمعوا لها التي يضاف الضرر إلى الضرر جميل الله إن الذين تدعون من دون الله بوصوا عن سعر الصيف kí ó tó ń sànù yín tó kó yín yọ kó ṣe lẹ́tọ̀ fún yín ìgbà tó yàtọ̀ sọ́lọ́ lùkọ́lù ìjìláni tẹ̀ ń pè ìjẹ́pẹ́ bá ń dàpọ̀ lùkọ́lù ìjìláni tẹ̀ ń pè kí ó ti rà lọ́dọ̀ wọ́n lè fẹ́ tí bá ń dàpọ̀ àbá tí wọ́n ti wà lọ́dọ̀ yóò hàlàyé yẹn fáwọn èèyàn ṣe ẹ̀rọ ti lè lé ìgbà àbá yẹn fẹ́ kó bá rẹ̀ rẹ̀ àdúgbò ìjọ kó bá rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ní pẹ́lú àwọn tẹ́ ń pè yẹn àmọ́dá ti já ní tẹ́ ń pè Ibrahim ẹ̀yà ti tẹ́ ń pè àwálù tẹ́ ń pè tó búláàlà tẹ́ ń pè bá wọn tẹ́ ń sọ ìwà láàrin ń pè ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ wọn. àtàwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àbá tó sáwọn yóò mọ̀ pé wọ́n bẹ́ẹ̀ kọ́ ń pè ọlọ́wọ́ wa. ẹlòmí ti pé direct bá a ti sọ ilé ọmọ pè wọn ẹlòmí ti ní indirect ní gbàtọ́ bá gbé kọ́tò àfa tó lẹ́ mọ́lé àbòrò tó kọ́rùn tí kò wájú tó bá dé ń wọ ọkàn ló ti máa ń balẹ̀ yóò jẹ́ ọlọ́run rẹ àbí àwọn ilẹ̀ kúta kúta rẹ̀ mọ́ ara mọ́tò wọ́n pe bí o ti lẹ́rọ̀ yìí abúlé òní ti mọ́tò yìí má abúlé òní ti mọ́tò yìí má níjọ́ kan mo gbé nìkan sọ̀rọ̀ ẹnìkan lẹ wọ́n yàrá pàtúmọ̀ àbí kíntàn lẹ́lẹ̀ o pàtúmọ̀ àbí ìbáyìí ìgbà ọ̀lẹ̀ mára mọ́tò ẹnìkan mo lẹ ìbáyìí ọ̀lẹ̀ yàrá ti mára mọ́tò mo ní olóòjà àwọn mọ́tò ní ìlú báyìí nǹkan lè mára mọ́tò ní olóòjà mi ẹni olè á ah, ìfẹ́ lè máa ẹ̀rọ ìyá ti lọ ní ọ̀dọ́ta ìwọ̀n olóògùn jù gbogbo rẹ̀ olóògùn jù torí ẹni tó lè pàtúmọ̀ lọ ara mọ́tò rẹ̀ kò ní sọ pé ìṣọ́ ọlọ́run mọ̀ bá mọ́tò òun ó kàbí hàn pé fáńsì nínú fáńsì ọ̀gbọ́n àdúrò òun tí wàá dàbọ̀ ẹgbẹ́ òun lẹ Ibrahim Adéyà sì lọ́ra mọ́tò àbíbúlálà àbí àwọ̀lù òun ọmọ wò pé nǹkan kan kan máa tẹ̀lé sí mọ́tò yẹn èmi lè ní ìṣọ́ ni èmi lè ní ẹ̀yọ́nù ọlọ́run ni sọ̀rọ̀ tó fi lè tó fi burú nù bẹ́ẹ̀ náà nílé nílé nǹkan mára lé náà nílé nǹkan mára lé àti gbé mọ́tò sílé tó fi burú nù torí ọba nìyẹn máa ń fọkàn sí ìyẹn máa ń fọkàn tẹ̀ gbogbo nǹkan tí ìyẹn máa ń wá ní bùkátà. ṣé kìíní kan ń jẹ́ ẹ̀yà ẹ̀rá kọ́kọ́ tẹ̀kọ́ ẹ lọ́wọ́ ẹni jìyà tọ́ta pẹ̀lú ìpè àà tọ́lọ́run èyí fẹ́

ọlọ́run rẹ̀ ṣe ọ̀kan sọfẹ́ ló gbàgbọ́ túbí túbí gbà pé àwọn nǹkan ń bẹ wọ́n máa ń dé ipò kan tí ń bẹ ń bẹ lọ kàdérí alóbàbọ̀ nàìjíríà àwọn àbùdáàlì àwọn kan bẹ àwọn àwùtáàlì àwọn kan bẹ àkìtọ́ọ̀lì àkìtọ́rọ̀ so wọ́n gbà pé àwọn àwùjáde yìí àwọn méjì lára wọn. wọ́n gbà pé lára àwọn àwùjáde yẹn àwọn àkìtọ́rù tó máa ń bẹ láàrin wọn àkìtọ́rù yẹn àwọn mẹ́rin yẹn wọn. tó wọ́n ìgbà kò gáwù gáwù jù yẹn òun lẹ nǹkan tó ń dára. tí wọ́n á lè ka jawáàlì màá ní wàlúwàá yẹn bá tó wọ̀ sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ nù ilé náà nínú ilé ìṣẹ́jẹ tí ìlú àti ilé náà kí ni ìlú ti lọ́tẹ̀ tó kọ̀ á kí ni ṣe ọ̀rọ̀ táwọn kàlílé àti wọ́n pa ara ẹni sílẹ̀ tó ọkọ̀ sí ipe ẹni tó bá wọ́n jẹ́ ti ẹnu ọjọ́ àmàlẹ́ ọ̀nà ẹni tó bá ń jẹ́ zọ́ọ̀mù yẹn òun gẹ́gẹ́ tó àtàlùkọ̀ olóhùn gẹ́gẹ́ rí aṣojú ọlọ́run la òun gẹ́gẹ́ ní sojú tó tó tọ́lọ̀ ń ṣe láyé òun ni ọlọ́run kan ti wà ní òun ni lábẹ́ ti abẹ́lẹ̀ kan àti tí wọ́n mọ̀ sí tí ó bá ní kò ní dá abẹ́lẹ̀ wọn láyé òfin wọn òun ló fà á ni ó máa ń pè wọ́n wọ́n á ní lára wọn àwùjáde ẹnìkan yọ lára wọn tó bá ti kú wọ́n mú lára wọn kan wọ́n múra tí ẹ̀ka wá tí gọ́ọ̀mù bá kú òun lára àwọn kútùbù wọ́n mẹ́ tó bá tó líkì òun ló wà nípò rẹ̀ bàbá ń bẹ kí ọ̀dà olóòtú rí tẹ́lẹ̀ kan bá kú àwọn àtọ́bù wọn fa ẹnìkan lára àwọn òtáàdù wọ́n bì wọ́n kọ́lá wọn tó ní àwọn lókàdá wọ́n ní àwọn bòyàdá gbogbo tó ń pè wọn àkídà ni àkídà ni. yá àpẹtọ́ọ̀bù yá ya yá àbùdáàdù ya àbùkà yá àbùdàlà yá gbogbo ẹ̀ ló ní tí ó ní ṣe nínú nínú a àwọn sókè níbolẹ̀ wọn fẹ́ fi lé ìjọba ní Allahu Allahu so wọn lọ ta kuraani wọn tún bá pèrè àwọn yọrọ kuraani kò jẹ́ kankan tó náà nígbà kan dàbí pé á ah, tẹ ah, àwọn nìkan wá ní aláìsàn ìmọ̀ bí súbì sínú ìsìláàmù ìṣẹ̀lẹ̀ kéré wa ìṣẹ̀lẹ̀ kéré ẹ̀rì kò nílẹ̀ òun ni pé ọlọ́wọ́ ọba àìsàn ọ̀jẹ̀ onye jẹ́ kó wa pípé tí o bá ti rán kan òun ti gbọ́dọ̀ lé fọkàn rẹ̀ tẹ̀ síbò ní aláàyè ẹnìyẹn ó di kékeré fúnra rẹ̀ lọ. kọ́lá wá ní òun gba sọ́látò ó ìkìlá ti gbọ́ bọ́ọ̀lù نعم شيخ توني فقال تعالى الله سبحانه ما اتخذ الله من ولد شو يعني الله الله وما كان معه من إله وذلك كالقلولة من لما شيء جوك يا الله ففرق بين النوعين الله الله يشير فيها nǹkan méjèèjì yìí òpin àyẹ̀tọ́ ń bẹ láàrin pé ọlọ́wọ́ bá jọ kan ọ̀rọ̀ kan ló lọ́tọ̀. tó ọlọ́wọ́ bá làárọ̀ ló kàn ọ̀rọ̀ kan lè náà lọ́tọ̀. wàjá àyà kullan minhuma kufran mustaqillan. wọ́n bá ní ọ̀pọ̀ kan bẹ́ẹ̀ sì ní tí a lè ṣe nítòsọ̀rọ̀ ìdìkìtì lọ́tọ̀ọ̀tọ̀ ni. قال تعالى ربك وجعلوا لله شركاء الجن ipe àwọn èèyàn wọn lọ lè ń ṣe ọ pẹ̀lú ọlọ́run wọn mú orogún igbákejì alákejọ fún ọlọ́run nínú àwọn àlìjẹnú wàkàlọ́kọ̀ òun ọlọ́run bá ti dá wọn wàkàrọ̀ kú lẹ́wọ́ bẹ̀rẹ̀ wọn lọ lè fi ẹnu wọ́n ti lọ lè ya pé ọlọ́wọ́ bá lọ́mà wàbẹ̀rẹ̀ ọlọ́wọ́ mo bẹ̀rẹ̀ ẹ̀ bẹ́yìí rẹ̀ ẹ̀yìn tí wọ́n ti mọ̀ ní òun nínú pa rẹ̀ ọkàn lọ lè sọ pé ọlọ́wọ́ bá lọ́mà ọlọ́wọ́ bá bí mọ̀ ọlọ́wọ́ ń tẹ́ mà nípa rẹ̀ lọ́sẹ̀ ń sọ pẹ̀lú ọlọ́wọ́ bàbá ìlú ọkọ̀ bẹ́yìí rẹ̀ kò fẹ́yìn ọlọ́wọ́ bá lè yàtọ̀ pẹ̀lú àti kòkòrò ní ìdòkè é ẹni tí ń ra kankan ní ìtòyà kọ́kọ́rọ́ kékeré ni kékeré kí wọn lọ pa àwọn láyíká kékeré ni kékeré kí wọn lè pe alùpùpù ní ìjìláni kékeré ni. sọ kọ́nà wọn bá sànù wa ẹni tí wọn tó ń jẹ lọ pé ẹ máa ẹ máa jágun mọ́ kékeré tí a bá ti bá ń sọ fún kaba wọn. káì wọ́n sọ lẹ́nu ìwọ́n máa ní kò ní wọ́n kà mọ́ wọ́n ń gbọ́ wọ́n tó lójú káàkiri. wọn ló fi wọn wí onímọ̀ fún ọ̀rọ̀ sí lágbára ni wọn ni wà tẹ̀lé lọ ara hábà ayédán wọn ní ẹ̀rí ẹ̀rí mi ìbéèrè ọ̀rọ̀ yìí ni annalẹ́rìnà káfàrú nínú àìlá kíkẹ́ àwọn tí wọ́n di kèfèrí látara kí wọ́n ń pe láàtà wọ́n ní kí láàtà ò ṣe nǹkan fáwọn ẹnìkan wọn tí wọ́n tán ṣiṣẹ́ nù wọ́n kó látà ìtàn nínú wá tẹ́ ìrọ̀ ẹ̀ láàtà ọ̀la أما فرأيتم اللات والعزة ومناة ثالثة أخرى àwọn tó ń pe látàyẹ ṣe pé akọni náà síwájú ti pé láàt ẹni rí ni wọn ẹni tí wọn ń pè ní ẹni ọlọ́run náà ni wọn inú àgbà ló fi rẹ̀ kó gbọ́dọ̀ tó bàbá ìsọ̀gbọ́n ọ̀sẹ̀ náà. ànábi ní ẹni tó ń pè ní látàwọn ibi á ẹni rẹ nípa iná ní iṣẹ́ kan àti ẹgbẹ́ máa káwọ́ ní èyí ẹ̀rẹ̀ pàtẹ́lí ẹ̀dùrọ̀ àìsílẹ̀ látàwọn ti kìbìrì pẹ̀lú ọ̀pẹ̀ látà máa káwọ́ ní èyí rọ́jù lẹ́nu sọ́ọ̀lìhàn ẹni rẹ sí ni ìyẹn rẹ ẹni ọlọ́run ni torí àpọ̀lẹ́gbẹ̀ àgbà ìdírin rẹ̀ títí àmẹ́sàn lọ sọ́dọ̀ ní pé àmọ́ tọ̀rẹ́ mọ̀ tọ̀rẹ́ báwọn èèyàn gan òòyẹ̀ ló tún sọ̀rọ̀ yẹ kàn ìṣe máa ń ṣe ni pé táwọn èèyàn bá ń kọjá lọ lásìkò náà máa lọ lè ṣe hajj ní àsìkò nàìjíríà náà tó yóò sì máa dín mọ́tà fáwọn èèyàn bí kí wọ́n máa jẹ́ wọ́n bọ́ọ̀lù fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ eléyìí tí ó ń wọ́n jẹ́ ṣé ìkọjá lọ yọkọ̀ máa di oṣù máa bú káyà oṣù máa fowó oṣù máa jẹ oṣù máa lọ. tó ó lè fọwọ́ nínú àwọn ohun tiẹ̀ fáwọn èèyàn ni àwọn ẹni wá mà lẹ́yìn ìgbà tó wá kú tán wọ́n ti rí kí á ẹni lé lọ wọ́n fún táwọn ṣe rẹ̀ ni pé ẹni táwọn òun ṣàmì síbi tí àwọn ènìyàn máa ń dúró sí táwọn lọ bí ti wọn wọ́n bá ṣàmì yẹn bàtí àwọn pé àmì yìí yóò padà parẹ́ ẹjẹ́ àyà fọ́tò ká ìyá èrè rẹ̀ gẹ́gẹ́ ni wọ́n yí èrè àbáwọn ẹni yẹn wọ́n rìn wọ́n. ìgbà tó yá ló padà di pé àwọn ẹni yẹn lọ àwọn ilé dé àwọn tó ń tẹ́jà bàbá tó ń mọ ìgbà tó ń mọ ìṣẹ́ ti ṣe wọ́n kú tán bàtó yá ni àwọn méjì àwọn ọmọ àwọn ọmọ kankan mọ́ ṣùgbọ́n bàbá wí láwọn ẹ̀yẹ́rẹ́ gẹ̀dẹ̀ wá láwọn tó bá sọ fún wọn pé ọ̀kẹ́tẹ́rọ ń ṣe ìtàn ṣùgbọ́n ló tàn wọ́n jẹ ìgbé dáhà ni wọ́n bá wọn àfa bu àfa wọn lé àlè àti kí ni kí ni ń dààmú yẹn wọn à lọ́ba ah, yìí ní tẹ̀lé ọ̀yẹ́ ẹ̀ lọ́ọ́ lọ bí ọ̀bà látàyè ẹ̀rọ lọ́ba ẹ̀rọ lọ́ba lè tẹ̀lé afẹ́rẹ́ lọ rẹ̀ tó là ń fa ní pé wọ́n ní pé ọ̀làmùbá tọ́lá àlẹ́yìn mọ̀lẹ́ amẹ́ wọn ló ti ẹ̀rẹ̀ ẹ̀yìn jẹ́ àwọn ṣètọ́n gbẹ̀rẹ̀ wọn ní àkà ìlẹ́yìn tọ́lọ́tù àbáwọn ní pé àǹsọ́ bu àlẹ́ àlẹ́ ìgbòho ẹ̀ máa ń ṣe àwọn ẹni yìí wọ́n bá ti níbi ẹ̀rọ ẹgbẹ́ lọ́dọ̀ wọn. bíbá yìí náà ti máa ń sọ lórí pé gbogbo wọn ti ń sọ ọmọ nulẹ̀ tí nǹkan tó bá ń fọ láyà àtàrí ìlẹ̀ àwọn àfa àfa gbà ń bẹ́ nulẹ̀ á. ìjọba ti gbogbo tẹ bá ti ṣe ní fáńtọ̀ tẹlọ lẹ gbẹrúwádì gbẹrúwádì ẹ wá sáájú wọn ọgbà yìí sọ̀bùjọ́ kọ́tà ti ń gbèlè lọ́lé sọ̀bùjọ́ rẹ̀ wá ń dọ̀ ọ̀láì gbogbo ni wà ń sọ̀rọ̀ nínú fámìlì àti bẹ́ẹ̀ nìkan lè sọ̀rọ̀ ọ̀rọ̀ aláìsí wa ti lè lọ́wọ́ ní ha ẹgbọ́n ọmọ rẹ bá ṣe ẹ̀kọ́ àwọn ọmọ yìí máa ń wá lọ́wọ́ sí mi ó lọ́wọ́ sí àfa àfáàlì náà ṣe ẹ̀kọ́ àwọn ọmọ yìí máa ń sọ ipa ẹ̀bọ nípa àbí ẹ̀gbọ́n mi wà àti wọn tẹ́ máa ẹ ń wò ní dọ̀ ní pé èé ẹ àti sí àwọn sọ̀rọ̀ yẹn wọ lébi aláì àwọn adúgbò bọ̀rọ̀ wọn àwọn ọmọ ìṣòro wọn alhamdulilayi so òun náà ní pé kéèyàn máa àkéèyàn pàtàkì lọ́dọ̀ yẹn pa àwọn ọlọ́run ẹni ọlọ́run ìjọpàdà jáde ìjọpàdà lọ́dẹ jáde yẹn sínú. Bí wọ́n bẹ láyé àbọ̀dé kú ni dèdò àìlá táwọn ọmọ ń pè látà tókòtà náà wọn bá wọlé dín pè wọn lè tẹ pè látà ìka fàrọ dèdò àìlá àwọn ti fi fèrè látara gbọ́n pè látà látà àwọn ti ní ló ń kánà ń tọ́lé hàn ẹni rẹ ni jẹ àlùwò wọn Ọlọ́run ni Ọlọ́run ti ní yìí ń pè látà àmọ́ wọn lọ lè ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ kí ṣe nǹkan báyìí fún wa ṣe nǹkan báyìí fún wa ìdí ń jẹ́ ọlọ́run náà nù. ọlọ́run á ní wàlẹ́rí náà kẹfọ́rú ní ìbẹ̀rẹ̀sì aljin bẹ́ẹ̀ làwọn tí wọ́n di kèfèrí látara tí wọ́n ń sin àlìjànú nípa àlìjànú náà máa ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kí bá ń fẹ́rí kalẹ̀ fálìjànú wọ́n ni wọ́n wọ́n sa àlìjẹ̀nú wọ́n bẹ̀ wọ́n kì í kì í kì í kì í kì í kì í ó kì í ó di kìbìrí di kìbìrí tó òun lè lọ ìjọba gbóró wa tí ayé ọmọ bàjẹ́ lọ ń tiẹ̀ ní ó di kìbìrí kó láti kìbìrí náà lọ́tọ̀ ń tiẹ̀ wọ́n á tẹ̀sí níbi yìí ó gbóná tó aláwọ̀ ń pa àwọn sáfẹ́ àwọn sáfẹ́ ń kàlẹ̀ nǹkan mọ̀ sí di kìbìrí wọ́n á ní àwọn àwọn àlẹ́ àrẹ ní àbá àwọn àwọn àlẹ́ àwọn káàdì ní àwọn káàdì mi rẹ̀ lágbára gan wọ́n lè dúró wọn lọ láti ní kankalẹ̀ wọn là kalẹ̀ báyìí aláì ẹ̀ sì rán rí pé àwọn ni á ṣàlọ́ àṣà tóbele jí tóbele bá ẹsẹ̀ níbẹ̀ wọ́n lè kí ni wọn kò jiná dáadáa ní kò sí dáhùn mọ́tò wọn lọ bá jí lọ wá wọn jà ẹ̀ àwọn ẹ̀sẹ̀ wọn ni ó ní ma bẹ́sẹ̀ wọ́n kà bá kálákálákálá lẹ̀ wọ́n lè káàdì kí ni ìmúnadókòó ó tún wá kó hàn ó tún bẹ́rẹ̀ kò sí rí mi ṣọ́kùnrin láta lórí ẹ̀ ẹgbẹ́ ọmọ dúpẹ́ fọ́nà pẹ́lú ẹ̀ nínú gbọ́nà sí bàbá bàbá ìrànṣẹ́ ó ti máa ní ọ̀nta gálù ọ̀nta gùbárì ọ̀nta gíníkà fún ẹ̀ lọ́rọ̀ tọmọdé pàmò yẹn gbogbo àtúkù mẹ́ ọlọ́kùnrin tà yọ wọn o wọ́n lọ́kùnrin tọrọ àtàrà yín ní bàbá kankan bẹ́ẹ̀ ìgbèrè lè yọ

pẹ̀lú pé wọ́n sọ wọ́n di pé àwọn ẹni ọlọ́wọ́ bá wọn wọ́n ní ti àjẹlé ìtọ́lọ́wọ́ àwọn náà ni ṣe ta tó wọ́n ń sáfù lọ́wọ́ náà ni. وكذلك أيضا العلماء بين وافانا في جميع المذاهب الأربعة يذكرون في باب حكم المرتد وني كل أتبعنا اليوم ورفقه أما بطا علماء الأربعة أو أربعة موجه الله خمس باجومة ثم تعد نمس باجومة أبو حنيفة إمام مالك إمام شافعي إمام أحمد صامع يعني ونتابعهم مذهبي ويذكرون في باب حكم المرتد ان توفي wọ́n ní lágbájá ó ti di kèfèrí wọ́n ní anna mùsùlùmí ìlú àgbà àná anna lè la ìwà làdáyé wọ́n ní tí mùsùlùmí lè lè sọ pé ọlọ́run bọ́ ma fàwọn mùrùsẹ̀ tó lè nìyẹn ó ti di ẹ̀ tó ṣeré dà wọ́n ní wọ́n yóò fọ́rọ̀ lè kó náà lẹ́yìn náà lọ́wọ́ àyìn wọ́n wá sí ìyàtọ̀ láàrin ẹ̀yà méjèèjì yẹn pé ẹ̀yà kíyàn máa pe nǹkan nítorí àtọ̀tọ̀ lọ́rùn ó ní kékeré náà ni tí ẹ bá ti lọ́lọ́ ní ọmọ náà kékeré ni. tó wàhálà fi ìhàlẹ́ tí ló ń dùn ṣé kí wọ́n lọ sọ̀rọ̀ àti ọ̀rọ̀ yìí níyanjú púpọ̀ jù ó dé ògóńgó níbi níyanjú pé tí ò rújú ni ẹ kò lè níyàn wá ẹ wò bá láyé náà ní wọ́n látẹ̀ ọ̀la ẹ kò lè níyàn pé kí wọ́n máa pe àwọn òwúlé ọlọ́run àbí kí wọ́n máa pe àwọn ànábì ọlọ́run àbí kí wọ́n máa pe àwọn màláíkà ó yẹ kó níyàn pé èso kékeré pẹ̀lú ọlọ́run ọba yìí tí mùsùlùmí ọgbọ̀n lè jìnnà sí i. ṣé wọ́n lọ sọ̀rọ̀ ha gbọ́ pé àwọn tí wọ́n jẹ́ oní ẹlẹ́bọ onírúurú àwọn afẹ́ ẹlẹ́bọ yìí wọn tó ní dákẹ́ kò ní dákẹ́. tòun kan tó tún wí náà ní ṣé kò tó fẹ́ mú wáyé tẹ̀mí ọ̀tún fẹ́ wí tẹ̀mí ọ̀tún fẹ́ mú wáyé. a ní mo gbọ́ lẹ́sọ̀ kan nítorí wọ́n àti ẹnìkan ẹ wò wà tó ń ti ẹbọ ń bá ìyàwó yẹn lè hó wàláhì tó mú sí gbàtọ́ kọ́ bẹ̀rẹ̀ kí n kí o gbìyànjú ẹ̀ ń bọ̀ tó hó gbàtọ́ ní ti di kùmú sànàdí ìwọ́dìbò hẹ́ẹ́. tí ọlọ́run ní jẹ́ dìdí ipò ẹ̀ tọ́lọ̀ ní jẹ́ dìdí ipò wà láàyè ẹ̀bọ. ìmùsálẹ̀ bí ẹni tí wọ́n fara sí i tí wọ́n gbẹ́ mi tẹ́ àwọn àlẹ́ àwọn ẹbí àwọn bẹ̀rẹ̀ bí ti kó tó náà tẹ̀mú rẹ̀ náà tẹ̀mú ó ti kọ́ tó wọn márùn-ún kí everybody wàlúwà kò ní ọlọ́run mùsàlẹ̀ ní là wọ́n ti dín kò ní mùsàlẹ̀ ní. tó lẹ́yìn mọ́ rí sábà ní àfẹ́ ẹlẹ́bọ̀ làwọn eléyìí wà láàrin èèyàn jẹ̀bi wọn bá wọn ò sọ wọn ò fi ọ̀rọ̀ sọ̀rọ̀ àfẹ́ ẹlẹ́bọ̀ ni wọ́n ò torí ẹ̀bọ̀ sámú bẹ́ẹ̀ ní sáǹtì yìí so ẹni tó bá pe ògún ayé ògún láká ọkọ̀ ọ̀hún. sọ ṣe kí ni ìtumọ̀ rẹ̀ ogún onírè ọkọ̀ òun mo bẹ̀yìn tí ọ́ nígbà gbọ́dọ̀ pé a ah, ah, kèbèrè gbàlè wọ̀nyí. bẹ́ẹ̀ ni inú ìtọ́ Yorùbá ogún èèyàn náà lè wọ́n náà èèyàn ni kódà wọ́n gbà pé ẹni àmì èèyàn tọ́wọ́ wá ní ìyẹn náà tètè wọ́n wá ń pè yẹn ìdí ìbò tó àwọn yóò ti wà wọ́n wọ́n ní ẹ̀ ọ̀rọ̀ wọn sànù ṣé àmọ́ tí òbí ní bọ́ọ̀lù di wàhálà wọn wọn là ló ti fún <laughs> tó fẹ́ sọ náà tó fi yé wa kọ́nà kó wa la wọn àti wọn bẹ nínú wàhálà ńláńlá yìí ìdí wa lẹ fún káwọn tó bá wọn jẹ yìí wọn bá wọn bá wọn. tó àǹtàyà ti di wàlẹ́ bí tí wọn bẹ̀rẹ̀ lọ àǹtàyà ti di àyà ti di ìyàwó àwọn. sọ́nù ká sọ̀rọ̀ fún wa. lórí bí mi la nǹkan mi ọ̀rọ̀ mi ìdọ́tún tó ń sọ ní ṣé tó bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́jọ tó wọ́n lè ẹ ẹ mọ̀pẹ́ ọlọ́run ni wọ́n lè tó kọ́lọ́mọ́ṣà tó àdìjọ́ mẹ́jọ lọ fún àdìjọ́ mẹ́jọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت فقد وأتوب إليك Tapi ẹ̀bá wà ní ẹ̀dá fún ìlú àwọn mùsùlùmí lè yẹn wà. tó bákan náà tí ẹ ti mọ̀ pé kì í ṣe ẹran òkú náà ni wọ́n ń tà. pọ̀ kí ẹ bá ti ní iye méjì pé á bóyá wọ́n sọ fún pé á kò sì yára tán lè ní ẹran òkú wọ́n sì rà á. àwọn ìlú lè dúdú yà ní tàn ní ilé sọ́ra ẹni yá ìrèdè ti àwọn tí wàá ṣe orúkọ báyẹn ní gbogbo ní kí wọn sí ẹ̀jẹ̀ pàtàkì jùlọ ìlú àwùjọ tí àwọn wà yìí ètò tó burú lẹ̀ sí ìwọ̀n àti ìwọ̀n jẹ ìwọ̀n gbà wọ̀ káyà lọ́wọ́. Nínú láwọn àlejò ìgbà ọ̀tá sí pé ẹ̀rẹ̀ ẹ̀dọ́gbọ̀n láyà ló ti wà ní ayé ó tẹ̀lé ewu àwọn kò sí yàn kọ́ra òsì àwọn ọ̀gá wọn pé sáré lẹ́yìn ìyàwó ẹ̀ bá mọ́tò ìpè ọ̀hún pamọ́ tó oṣù ìpè báwọn. Ìwò láti ṣe ń lọ lórí ohun tí ní ẹ̀yìn ìpínlẹ̀ Nàìjíríà ń tà. Yàrá ṣe ní tó bá ń jẹ́ ẹ̀bùn tí ẹ bá gbóyà àbí àdéhùn tí òkú bá ṣe. Tòun àmọ́ àdéhùn yẹn gbogbo ju one third rẹ̀ lọ bóyá ènìyàn ní three million kò gbọdọ̀ exceed one million ní àdéhùn ẹ̀kọ́ tó bá fẹ́ bóyá kò gbọdọ̀ ju one million lọ láti ju one million lọ ẹ̀yìn ṣe wọ́n rà dájú lórí one million ẹ̀ kirikiri náà ni. báyìí kò wá ti fúrẹ́ fẹ́lẹ̀ ti kàn mọ́tò kan bẹ́ẹ̀ ni ó ní náà náà sì lè fi ra nǹkan tòun ẹni yẹn wá ní kú tó àwọn tó wọ́n jẹ́ mọ̀lẹ́bí tí wọ́n kù tí wọ́n jogún wọ́n lè withdraw kìíní yẹn tó wọ́n wá mú ìdámẹ́ta rẹ̀ nínú ìdámẹ́ta náà tó lè lọ ṣẹlẹ̀ sí lọ́hábà kan lọ́yẹ ọ̀tọ̀ lè gbogbo dúkìá wọn ló fẹ́ bóyá ẹni káì kọ́ bóyá wọ́n ní bẹ̀rẹ̀ ọmọ dúkìá rẹ̀ wọ́n ní ọ̀dà owó yẹn ní alẹ́ni ní sùn pọ̀ jù ìdájì wọ́n ní tóbi àlẹ́ni tán ẹ̀ tó ti lọ pọ̀ tán àmọ́ tuntun wa wọn wọn wá sí ìwọ́n náà pọ̀ alẹ́ni wa ní kó tí wá fi àwọn mọ̀lẹ́bí rẹ̀ kalẹ̀ lẹ́nu tí yóò lówó lọ́wọ́ tí wọ́n gbádùn lẹ́yìn rẹ̀ ó dájú kó fi wọ́n kalẹ̀ fún mi tọrọ wá torí ẹni tí wọ́n náà fẹ́ kọ́lé kan yẹn kò ní ìdúkọ́ wọn jà ń ra ń gbé ìdílé gbọ́dọ̀ mọ́ ní ọ̀rùn àwọn èèyàn ń lọ lórí gbogbo tó tó wá ti ní àwọn ìyọ̀ǹda tí wọ́n kalẹ̀ ẹni yóò fún wọn kalẹ̀ ìyọ̀ǹda mi ń fún wọn kalẹ̀ ìgbà tí òfin gbé bọ́ kó tó kù táwọn tó dúró pé àwọn ò ní gbé fún ọ àmọ́ tó bá mọ̀ tó ga lè fún ọ lọ́sọ̀tà fún òun bá ń bẹ́ẹ̀ lẹ̀ ọ̀rùn dákúmọ́tò nìkan náà ni ọmọ ìlú bá nílò àwọn ọba tó yìí tọ̀ ọ̀fẹ́ ní kí ilẹ̀ fún ọmọ ọ̀rọ̀ ẹ̀rọ. Now, what is the ruling on pulling those uh, dreadlocks? Now, kí ni dreadlocks náà ṣe yẹn? Mo ní ká ń pẹ́ ẹran wọn débi ẹran dáadáa. Kò dáa, kí wọ́n bí gbogbo tí ẹ̀rọ rẹ̀ sí lọ́ṣọ̀ọ́ kó máa jáde kó ní lẹ́jọ́ tí ọlọ́run bá dá fún yàn ọlọ́run bá lẹ́jọ́ ọlọ́run bá fún ọ kí nǹkan yẹn kó yí kó bẹ́ẹ̀. irú yorùbá tó bá ń ṣe lẹ́jọ́ ìyẹn lè ṣe àwọn ọmọ kẹrẹ lé kí wọ́n tó rẹ lẹ́tọ́rálì nìyẹn ó lè rẹ̀ lọ papọ̀ fún àwọn dáadáa òkú wa ní orílẹ̀ èdè wọlé fẹ́ ohun rẹ̀ dà kó ètò dáa lẹ́yìn kí èèyàn jìnnà pé nǹkan báyìí wọ́n á lẹ́bi kí ọmọ ti tàṣọ kò tó kí ọmọ kọ́ sí àbí kí ọmọ ti tàbí rí ọ̀rọ̀ káàkiri bọ́lá ṣe dẹ́gbà ọmọ lẹ́yìn kí ọmọ ti fi láti máa yí dẹ́dá yà padà tó ń wọ àwòrán ẹ̀. Olórí ẹni wọ́n fi máa lè kú lé ọ̀rẹ́ kú ọ̀rẹ́ kú lẹ́ wá ọ̀rẹ́ kú lẹ́ kéèyàn kéèyàn jẹ́ tó máa ń gbàgbé rẹ̀ máa ń gbàgbé nǹkan lórí rẹ̀ tó sẹ́yìn yẹn bá gbàgbé nǹkan yóò da yóò ṣe òbílẹ̀ àbí àbíbá àdínà rẹ̀ tó kí wọ́n gbàgbé rẹ̀ náà wọ́n lè sẹ́yìn yẹn fún sáfẹ́ tí wọ́n gbàgbé rẹ̀ tó lè fi gbàgbé lọ ẹni ló fi jáde lọ ẹni yóò fẹ́ láti kíyèsí ara rẹ̀ kò ṣú ẹni pé ìbẹ̀rù lórí ọkùnrin sí fún mi tó àkókò ló ń fa kùsù tí wọ́n kàn yà kẹ́lẹ́ yẹn kó máa ṣe bí tí bá ń ka kọ̀ọ̀án lórí ọkọ̀ máa fi ẹ̀mí bá ìtumọ̀ kọ̀ọ̀án tó ń kà yà kẹ́lẹ́ yẹn kẹ́lẹ́ yẹn kó máa ṣe àwọn nǹkan tí wọ́n wà lórí ọjọ́ pé ìyẹn lè máa ṣe ní oríṣiríṣi lọ́la kojú ẹni sìnkẹ́lẹ́ yẹn kó o pé àṣà òtún ọ̀sẹ̀ yìí wọ́n ṣe ètò òṣèlú pé اللهم صل على محمد كل ومشهد السلام عليك يا يشهد لي فوق من تلك يوم من السلام عليك فوق فاعل كلام من يقول نقول السلام على النبي من له من تشاور في تلوي وكان لي يسكت تلوي والله من وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n ní àwọn gbọ́ ìwé àti dákúmárì fi tó ń sọ wípé ayẹ̀tọ́ àtìsọ́ ẹnu níbọ̀ ọ̀kọ́dà ló ní àtìsọ́ pé àtìsọ́ tó kò ní bẹ́ẹ̀ pé àwọn oṣù tó ní gbà ní wọ́n pè ní kọ́ra òdúrà wọn gbà wọ́n gbà ẹ̀rù ìgbà ìdílé tọ̀wọ́ tó pa ẹ̀. láti jẹ́ ara mi gbọ́ ìgbà ọ̀gá. àmọ́ kí o ṣe nǹkan ọ̀kọ́dà kí o lè kò sí kádàrá kúkúrò lè kò sí kádàrá ìkíni ẹ̀yìn lè sọ̀rọ̀ ẹ̀yìn kádàrá wò torí kí ń bí àwọn àwọn kàdàrí yàrá tó pé ọlọ́wọ́ ọ̀kan kára àti náà tó láyé tó kálukú ọlọ́dà ní ọ̀dà ètò àpérò nǹkan tí ìyẹn bá wí nìyẹn èyí ti fi pẹ̀lú ọlọ́wọ́ bí o ṣe jẹ́ ọ̀yọ́ ń gbọ́ pé ẹlẹ́ni yìí sọ èyí mọ nǹkan tí ń sọ ìlú kan láyé ti ṣòro kí ọmọ gbọ́ pé láwáyá sọ láì sọ àyẹ̀ á tí ti jẹ́ ààrẹ gbọ́ wọn ní ìdílé ìjọba ah ẹgbẹ́ ìgbà tó tẹ́lẹ̀ lọ́kọ̀ ní kọ́kọ́ ní tí ọkọ̀ àtúntẹ́yìn yìí rè àtúntẹ́yìn yìí rè òun náà ti àdúgbò wà lẹ́yìn fi hàn pàtàkì jùlọ lọ́kọ̀ bá nílé ti pẹ̀lú ọ̀rọ̀ tàkìtìyọ̀ nǹkan tó ṣàlùwà wọ́n lè wà lọ́la fún àtàlàrà ìgbéyàwó yìí. ومستوى كمتين يورو انه سلكت بذلك وبقنا يؤخذ عليه تماري ní aago mẹ́wàá àárọ̀ tó kẹ́kọ̀ọ́ ní yòrò wọn ní lẹ́tọ̀ nílẹ̀ tó kálí mùsùlùmí lódodo náà ní lẹ́tẹ̀ẹ́ tọ́pìkì lẹ́tọ̀ yìí ní agbóyè tó kà bọ̀. Thank you ọ̀rọ̀ níbi wọ́n ní àránṣe blọ́ọ̀kì tí wọ́n ti kọjá bíríkì yẹn díẹ̀ náà